sínú ó wá aṣojú rekete ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́. apanilẹ́kúnjà ayé ẹgbọ́ o ẹgbọ́ o pàkúté ọlọ́run dájú fẹ́ni tó ṣàyè gbàgbé ọ̀run àwọn wo nípa ẹ̀ràn ti ẹ̀san ẹ̀san ń bọ̀ léṣe bí léṣe ká ojú olúwa ń wọ ẹ́ o amòkun ṣe bí ẹ̀dá ẹ̀ràn tí a tán o. kò sóhun tí a dà láàyè tá ò ní dà sílẹ̀ bóyá toró ohun ayé abáyé lọ ènìyàn yẹṣẹ́ ọwọ́ rẹ̀ wò bóyá ire ni tàbí iṣẹ́ ibi ó bá tó ń ṣe wò bóyá ire ni tàbí iṣẹ́ ibi. màá pè ẹ́ àìlọ́nba tó ṣe máa pàdé àbí. no problem kò tí kí ara ẹ. bẹ́ẹ̀ náà. kí ló ti kú. Ah, mo ní mo fẹ́ máa lọ nìyẹn eh, take care ẹ eh, ó tán bẹ́ẹ̀ náà dẹ̀ ni ah, tí o bá mọ nǹkan tó yẹ kó ṣe èmi máa kọ́ ẹ ní nǹkan tó yẹ kó mọ̀ láti máa ṣe. Yeah. <laughs> ọdún ẹ bò mọ́ mi ó ti tó bí èmẹ̀ta tí mo ti ń lálà yìí. ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ ni. aláburúkú gbà ní o wò mí a ní láti kún fún àdúrà dáadáa kọlọ́run má jẹ́ kí àlá burúkú ṣẹ mọ́ wa lórí o. àmín o. Bùsáyọ̀ wo ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ pàápàá fún rẹ̀ ewu ni o tí ẹ gbọ́ ǹjọ́ rántí májẹ̀mú. ah mọ́mi mo rántí májẹ̀mú mo rántí májẹ̀mú dáadáa. ó dàbẹ́ ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ májẹ̀mú jẹ́ nítorí náà kó o yá aṣọ ara ẹ nípa ìfàyàlú àyà pẹ̀lú ọkùnrin torí lọ́ṣọ́ra pẹ̀lú ọkùnrin o kó má bàa di pọ́n máa fi dúdú gbà funfun lọ́wọ́ ẹ̀ ni àbáwọn ọkùnrin tá à ń sọ ikọ́ tìmùtìmù wọn báyìí ó kó ẹ̀gbin dà sínú ni ìwà tó wà lọ́wọ́ wọn kò ṣeé kó ìwà ìkà paramọ́lẹ̀ ejò olóró gbogbo ẹ̀ ló wà ní kùn tó ń wò yìí torí náà kò yá aṣọ ara ṣe pẹ̀lú tó máa máa ṣe pẹ̀lú ọkùnrin ṣé o ti gbọ́. mo ti gbọ́ ma ẹ ṣe gan ma ẹ jẹ́ kí n ti máa lọ máa pè ní ti máa délé. ó dà ó dà mọ́. ẹ ẹ kò pè mọ́ ẹ wọlé o láì sílẹ̀ kò ní fún mi. àbúkí bùkún kárọ̀ọ̀nù.

tiẹ̀ nílé gan kí ni àbúrò máa jẹ́ kọ́ńkọ́ń kiri inú ilé báyìí Bùkọ́lá Bùkọ́lá. hello hello kọlẹ́lẹ́ báwo ni ṣé wàá pa mo ti débẹ̀ mo ti wà reception but àwọn èèyàn tí mo bá bẹ̀ ti pọ̀ jù so mi ò dábọ̀ bọ́ yẹn mọ́ ó wọ bí ash colour báyìí fine mo rí bọ̀bọ̀ yẹn ó kọlà tínríntírín báyìí alright alright mo ti rí mo ti rí máa padà lọ síbẹ̀ sí ah ah ó ti pọ̀ jù ìwọ máa wọlé máa jẹṣẹ́ lọ one time nísìn okay dear take care bye bye. àwọn ìránṣẹ́ èṣù àwọn ìránṣẹ́ ikú iṣẹ́kíṣẹ́ ni wọ́n ń ṣe o ọkùnrin olójú kò mú o lọ ẹ ṣọ́ra kẹ́ ẹ má lùgùdẹ̀. ṣe pàpàpà kí sáyé dàlúbọlẹ̀. níbi wo la ń dàbọlẹ̀ ṣé wọ́n ṣe máa ń ṣe nìyẹn àwọlé ń bíbà kò tiẹ̀ sí pé ah, kí ló máa jẹ kí ló máa mú o nothing to offer me. Uh-uh. má bínú mind me escape ẹni but mo rò pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ fi wọ so má wọ ìdábàtà ṣe program pápápá wà á fìlà tó wà lè ṣe ẹni tó bá wẹ̀ máa fún ẹ ṣùgbọ́n kò yá. ìyá ó dẹ̀ wèmí náà bẹ́ẹ̀ o but you know what bá ṣe wọlé ń sìn ni mo rí nǹkan àlejò mi. Ah, àlejò báwo táàmì tèmi ti wà lẹ́rẹ̀ẹ́ ló wá sọ fún mi pé lálejò wo jọ má gbìyàn wa o má gbìyàn wa o. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí nǹkan àlejò tí kì ṣe pé mi mo invite ẹ̀ àsìkò tó yẹ kó wá náà ló wà yẹn ah, ah, five days ọjọ́ márùn-ún péré là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ah, mi ò wá òkè. ó dá ọmọ kan tó máa ṣẹlẹ̀ má bínú sí mi try to understand now. mi ò wá òkè mi ni bàbá fún ẹ. five days lẹ́yìn ọjọ́ karùn-ún wo gbogbo eré la jọ máa ṣe máa wá fi bà ẹ́ jẹ́ máa fi tẹ́ ẹ lọ́rùn wò spoil ẹ̀ nǹkan tá a kò máa ṣe ni pé máa gba nọ́mbà ẹ̀ òun náà máa gba tèmi so after the fifth day máa pè ẹ́ adé máa béèrè àníyàn wa lo. Abi, báwo ni. Ah, five days. Ah. má bínú má bínú ya hug me hug me hug me hug me. mi ò bá òkè mi àwọn ìránṣẹ́ èṣù ni wọ́n ṣe o ọkùnrin olójú òwò lọ ẹ ṣọ́ra kẹ́yẹ má lùgùdẹ àwọn ìránṣẹ́ èṣù àwọn ìránṣẹ́ ikú iṣẹ́kíṣẹ́ ni wọ́n ń ṣe o ọkùnrin olójú òwò lọ ẹ ṣọ́ra kẹ́yẹ má lùgùdẹ. ẹ ǹlẹ́ sá ẹ wo alàgbà ṣe rí àlá tí àwọn ọmọ mi ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti wá ń dìgbà gbogbo kí la lè ṣe sí báyìí. sórí irú àwọn àpẹẹrẹ báyìí ni àwọn màláìka ó máa fi hàn ọ́ yálà lójú àlá ni àbí lójú ràn ó ní láti máa ṣe àkíyèsí àwọn àlá tó bá ńlá ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo fẹ́ ṣèrànlọ́wọ́ kan fún ọ ó ka àwọn sáàmù yìí psalm fifty one psalm three àti psalm seven bó o bá ka àwọn sáàmù yìí sínú omi ó fi omi yìí wẹ̀ lálẹ́ kó o tó sùn tó bá wá wẹ̀wẹ̀ yìí tán ó wá gègé pupa ó fi kọ x sọ̀wọ́ rẹ̀ àlàáfíà tó bá ti kọ x yìí tán sọ̀wọ́ rẹ̀ àlàáfíà ó wá pe yẹ̀sra yìí sí ní ẹ̀ẹ̀mọkànlélógún. E ó wàá fi rọrí ó sùn tó o bá jí gbogbo nǹkan tó ṣókùnkùn sí ọ pátá òun ni wọ́n fi ràn lójú àlá rẹ̀. ẹ ṣe alàgbà ẹ ṣe mo dúpẹ́ gan-an ni ẹ wo ọ̀rọ̀ yìí náà ní sọ́lọ́hún o màmá rí yín bá. ẹ ṣe ẹ jọ̀wọ́ gbé e lọ sà. ké tó leléyìí. five hundred thousand ló wà nù ẹ àjẹmọ́ni tiyín ni. àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣeun gan ọlọ́run kò ní fi mí sílẹ̀. àmín. àwọn màláìka wọn máa pẹ̀lú yín. àmín. ojú ò ní tì yín. àmín. ẹ a fẹ́ máa lọ. ẹ ṣí sá ẹ ìgbà wo wá tún ni ètò àdúrà mi ìbàyìí màá tún wáyé. ọjọ́ kẹjọ oṣù tó ń bọ̀ òun ni màá bọ́ sí. kò burú sá ọlọ́run aṣọ wa jù gbà yẹn lọ sá ẹ ṣé sá. Come in. Come lè rí? ah. ah. Dèmọ́lá dùnà ṣé lè ọ̀dọ̀ ẹ̀ rè. lágbára lọ́wọ́ ọlọ́run. tó ń gbé tó ń sùn tó dẹ̀ ń jí. èmi ni ọlọ́run jogun wúbà fún. in that case um, sit down. Dèmọ́lá ṣé o dẹ̀ ṣú ọ̀ pé ìwọ nìkan ló ń dá gbénu léyìí kò síyàwó kankan tó ń bẹ gbé àbí obìnrin kankan tó ń bẹ gbé. àmúsùn wáyé tó nǹkan wá ká sẹ́yìn mo ti ṣàlàyé everything fún ẹ bó ṣe rí sórí wíwálé tí mo wá láti amẹ́ríkà wá sí nàìjíríà mo wá láti wá settle down ni kí n wá ìyàwó tó dáa kí n fẹ́ kí mi àtẹ́lẹ́jọ́ máa gbégbé àlàáfíà. I get it. So anyway, um, Cleveland. Ẹ wo mi ti lè jẹ nǹkan kan sìn, máa jẹun létà ẹ̀, wá jókòó. Demola má ní béèrè mi ń pọ̀ ṣùgbọ́n jò ó ní òde sí Nàìjíríà láti wá settle down lẹ́ẹ̀kan síjọ má bínú ṣé o ti rí ẹni tó fẹ́ fẹ́ ni àbí o ṣì ń wá ẹni tó fẹ́ fẹ́. mo súnmọ́ la. ó ṣàfẹ́rẹ́ yín mi tàṣà ó dáná o mo ti rí ìyàwó. Ah. káwọn abẹ́lẹ́jà yẹn wá kó oúnjẹ àrò báyìí. ó dáná ṣé wàá jẹ́ kí n mọ ìyàwó ẹ̀ àbófẹ́ jẹ́ kí n mọ ìyàwó ẹ̀ ni. kí ló dé àmọ̀ràn bí ni ọ̀yọ́ wo ìwọ mo súnmọ́ lánàá ni. èmi èmi. ìwọ lẹni tó wù mí látọkàn láti fẹ́ ń fẹ́ fẹ́ bí aya ni. ah ṣé pé èmi mo súnmọ́ lá ní arábìnrin tí ọlọ́wọ́n bá kọ́ mọ́ ẹ. oh thank you darling. sori èmi adémọlá tó ń wòye mi kì í ṣe lẹ́tàn ọkùnrin àkókò mi ti wá fẹnu sọ́gi báyìí o ṣetán tó fẹ́ gbẹ́dọ̀ ni ó wù mí nínú ọkàn mi láti fẹ́ ẹni ṣùlọ́ka ni kí n fẹ́ ṣe mi. wo èmi náà á fẹ́ màá fẹ́ dáadáa kò sí ẹni tó lè bá mi sọ pé kí n má fẹ́ that's my girl. <laughs> um, that case, that was okay. okay. okay. baby mm. alpha. alpha. ẹ jẹ́rìí mi iṣẹ́ yẹn ti click one time. ah thank god. ẹ̀hìn alpha musun báwo ń tọ́dọ̀ ẹ. kí ló ń sọ yìí <laughs> iṣẹ́ tèmi náà ti dáhùn tí ò pẹ́ rárá <laughs> nísìn a máa wá ní láti tètè máa pààrọ̀ lọ torí àgbọ̀dọ̀ pẹ́lẹ́pẹ́ rárá rárá ni. wo a ní ìdá àti rush baby sórí eléyìí tó wà nílé yẹn àrẹ̀mọ tẹ́ ni mo lò fún in fact kò lè jí tí jésù máa fi dé. o mi nẹ ah mo trust ẹ gbá síbẹ̀. ẹyin bébì wà lá ẹ lẹ́nu pa ẹtù alẹ́ ẹnu dákú. ìgbẹ́ tó ń ṣe ẹjẹ́ àkàtẹ̀tẹ̀ máa rọ̀ṣì lọ. all right no problem. all right. yẹn ṣáà máa gbádùn bí ayanu toilet ẹ ní problem. big mommy big big mommy. ìwọ èmi mọ nǹkan tí wọ́n ń fẹ́ ni má wulẹ̀ sàmì pa. mo jẹ́rìí yín màmá tó gbà òfì ẹ yàtọ̀ sáwọn ọlọ́tẹ̀ ìyálà ìyá olówó tó ń fowó ṣàánú ẹsẹ̀ mẹ́fà fáwọn ọ̀tá yín igbó ọrọ̀bọ lórí àwọn abínú ẹni màmá. ó dà <clears throat> ẹtú ẹ ni. ẹ yàrá yà ìbàrẹ plenty. wọ́n lára rẹ̀ wò ní wọ́n ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbà níwọ̀n ìgbà tí wọ́n ti súnmọ́ wa tó ti ń gbéṣẹ́ gidi wọlé fún wa ó di dandan káwa náà ṣe ẹ́ bí ọmọ ẹ̀tọ́ ẹ a gbọ́dọ̀ gbé fún ẹ kó máa gbádùn. Ah, màmá ẹ tí ì rí dán iṣẹ́ pọ̀ ń gbòòrò ṣe rí àwọn kan fẹ́ gbórí wọlé lọ́sẹ̀ tá a fẹ́ bọ́ sí i àwọn eléyìí yankí náà ń gbé ibẹ̀ náà ń sùn tó bá ti gbórí wọlé lásán máa jẹ́ kẹ́ rí gbọ́ màmá. Ah, iṣẹ́ ti dé. sórí tó o bá ti gbé sí èmi létí báyìí ah, ah, mo jẹ́rìí àwọn ọmọ tí mo ní kí àwọn ti sọ́dọ̀ ọbẹ̀ wọ́n ti fi ṣiṣẹ́ ṣe àbí big mummy a máa jẹ iṣẹ́ ní one time. Ah, lẹ́sẹ̀kẹsẹ̀ tá àti ẹ̀ níbi pa. ìyálàyà ọmọ ayé fẹ́ máa gbó ìwọnú ayé lọ. Ah, ah. kéékèèkùn lẹ́lẹ̀. wà á dẹ̀ ṣe á dẹ̀ ṣe. ìyálàyà. rọra o. wo má gbàgbé o bá ṣe sọ o tó bá ti ró lọ́hùn kó o lu aago ẹ̀ sẹ́mi létí ń bí <laughs> ó wá kù sí àárín ara tiwa o lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe ń fi ara ṣiṣẹ́ fún mi àárín wa ò ní bàjẹ́ o. àmín o. ẹlẹ́ẹ̀kejì ni wípé mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun nílé ayé tá wà yìí o nítorí pé ogun ayé a máa lani lóògùn nígbà ogun náà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ní ìforítì nítorí pé kí ni wọ́n ní ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àké o mo fẹ́ kí ọkàn yín kó máa le ní ìgbà gbogbo mi ìfẹ́ kẹ́ ẹ fi ìjayà sínú ọkàn yín rárá ẹ ti gbọ́. big mommy. big mommy ṣẹ́rí mi bẹ́ẹ̀ mi ṣe wà. kò sí ìbẹ̀rù kankan lọ́rọ̀ tèmi o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé láti ilẹ̀ pẹ̀pẹ̀ ni kò ti sí ìfẹ́ ọkùnrin kankan lọ́kàn tèmi gbogbo ọkùnrin tí mo bá ti rí bíi kí n pa wọ́n ló ṣe máa ń ṣe mí nítorí pé àwọn lọ sún mi sí iṣẹ́ yìí wọ́n ti ba ayé mi jẹ́ pátápátá tèmi náà bá ba ayé wọn jẹ́ big mummy kò máa léèwọ̀ o ní tèmi ń tèmi o àyà hmm, mi yìí ó ti le bí òkúta big mummy owó owó money owó ni mo wá. owó bẹ́ẹ̀ ni mà. <laughs> wàá dẹ̀ wá rí owó yẹn. Ah, kódà tó bá rí owó ọ̀hún báyìí àyà já ẹ̀rù á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ nǹkan tó kàn nídìí láti ṣe fún mi ni wípé ìwọ náà bọ́ síta kó gbé àwọn iṣẹ́ gidi wọlé hmm. àwọn iṣẹ́ tó jẹ kìnní tó wúwo lọ́wọ́ tó ṣe é wò àìwọ́ wo Bùsáyọ̀ bó ṣe máa ń gbé àwọn iṣẹ́ wọlé tó bá ti lè ṣe yẹn hmm. ó wá pọ̀ sí ẹ lọ́wọ́ ìwọ gan ọkàn á balẹ̀ pé yẹ ẹ̀ sí ìyá ìsọ̀bẹ. big mummy hmm? kẹ́dẹ̀ máa wò ṣẹ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń ró àwọn iṣẹ́ kan ní ọwọ́ and i'm very very sure pé láìpẹ́ láì jìnnà àwọn iṣẹ́ yìí máa dáhùn big mummy <laughs> màá lò sọ bẹ́ẹ̀ ah ẹ wo ti ṣú ọ̀jù big mummy yẹ kó dìgbà yẹn náà abusigan. big mummy. how far. big big mummy ah ó yẹ kẹ́ ẹ jẹ́rìí èmi olúwa bùsàyọ̀ ah gúdúgúdú tèmi ò fìgbà kankan túra sílẹ̀ èmi ò kẹ̀rẹ̀ ń tèmi ah ó yẹ kẹ́ ẹ pé sure banka lọ́mọ <laughs> ẹ wo big mommy mò ń wọ́ọ̀kì iṣẹ́ kan lọ́wọ́ mo dẹ̀ mọ̀ wípé iṣẹ́ yẹn máa down big time ẹ wo tó bá down tán máa gbé sí yín létí ẹ má ti jẹ́ kí n bẹ́ fún yín. <laughs> mo tiẹ̀ jẹ́rìí wọ ọkàn mi balẹ̀ ṣé bí wọ́n ni <laughs> ẹ wá gbọ́ ọ ní ọmọ tó ń ṣiṣẹ́ déédéé Ah, ẹ wò ó dandan ní kó lásìkò gbádùn o. <laughs> oh big big mommy <laughs> abusi girl. ẹ̀tún ẹ̀yìn. <laughs> Ah. wow big mommy. mọ́mì ọlọ́run ò ní pa yín fún wa ṣẹ́ẹ̀rì a máa ṣọmọ fún yín kalẹ̀ ni. àmín àmín àmín àmín. ẹ kú jókòó. Ah, pẹ̀lẹ́ báyìí díà. àbúkí bèbí mi ti ẹ̀ mọ̀ pé wà nulẹ̀ ìbádẹ́ tí wàá kí ẹ látàárọ̀. Ah, ọmọ o ti ń mèsì ń bí látàárọ̀ tá a ti ń ṣe fàájì. ẹ ló jàre èèyàn gidi wọn máa dáhùn lọ tẹ̀lé lọ bàbá wọn ti rẹ̀ ẹ àbúrò wọn kè jọ. Bùsáyọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọ̀rẹ́ ẹ̀. mọ́mì èmi àti àjọ níjàtì. báwo ló ṣe wá ṣe bẹ́yìn sí i. ẹ wo ọ̀rẹ́ o mà yé mi o lẹ́nu ọjọ́ mẹ́ta ìbùkún ṣe ń ṣe gbọ́ngúngbọ́ngún sí mi nìyẹn àdéjọ́ ọjà. bóyá a bẹ́tà kó lọ yọjú sí dàbí nǹkan tí màá ṣe nìyẹn má lọ bá ń tà mo tún Eh, gbówó ẹ̀ dání gbówó ẹ̀ dání náà. Bukola ah Bukola ṣe bí wọn mò ń pè òde dá mi lóhùn lọ́dọ̀ kí ló ń ṣe é lẹ́nu ọjọ́ mẹ́ta tó kàn ń lọ tó kàn ń bọ̀ bíi fáànù yíbo tó ti bàjẹ́ kí ló mú ẹ gan-an má dẹ̀ máa kí ẹ ò ní dá mi lóhùn kí ni nǹkan tó ń ṣe ẹ́ ẹ eh, ẹ eh, kíni kíni kíni kíni ẹ eh, dúró ṣé wọn ò kí ń múyàn mọ̀yàn ni mo mú ẹ mọ́ mọ́mì mi ni tó fi wá jẹ́ pé ṣe ló sọ bíbá ìdílé ọ̀gbẹ́ni wa ní ilé yìí gan ò tiẹ̀ lọ mọ́ èyí ìwé tá a ní kan torí ẹ̀rùn ẹ lọ́wọ́ ta torí ẹ̀mú ẹ wá bíbá ìwé náà ò ká o musayo tí mo ti fojú mi rí ẹgbẹ̀yìn ní ó ti over two weeks ah, ah, ó dáa dúró ṣáà déhùn tó wà láàrin mi àti ẹnìyẹn ni ah, ẹ máa gbà mí sádéhùn tó wà láàrin mi àti ẹ dúró kí ni nǹkan tó ṣe fún mi gan-an tó jòrìrì kí ni nǹkan tó ṣe tẹ́nì kò ṣe rí o mú mi mọ mọ́ mi ẹ̀ ó ti tán tó bá máa ra mọ́tò fún mi àbí tó bá ra ilé fún mi wàá ní kí n máa wá dọ̀bálẹ̀ síwájú ilé ẹ̀ láàárọ̀ láàárọ̀ torí pé o ti ṣe nǹkan tẹ́nì kò ṣe rí sí o bẹ̀rẹ̀ sí ìrànjọ́ bẹ̀rẹ̀ sí pariwo bẹ̀rẹ̀ sí o bẹ̀rẹ̀ sí fẹ́ fokiri inú ilé kí ni nǹkan gan-an dúró lọ àdéhùn kí ló wà láàrin mi àti ẹ̀ gan-an sọ fún mi. èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. ta ni ẹ. Ah, ó ga ó tiẹ̀ da gan-an ara ti dẹ́ àbí ọpọlọ ẹ̀ ti rí ibi tútù bá sí àbí bẹ́ẹ̀ kọ́ ó ti gbàgbé àbí ìwọ ti gbàgbé ibi tí mo ti mú ẹ wá má wọrí èmi á rún ẹ létí dáadáa sí ìsìn wọ́n ti gbàgbé. Bùsáyọ̀ kí ló dé kí ló ṣe é kí ló ṣe mí báyìí ṣé mọ́mí ẹ ló nílé oúnjẹ yẹn Bùkọ́lá mọ́mì mi kọ́ ló ní ilé oúnjẹ o wo ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́. iṣẹ́ ó ń ṣọmọ ọ̀dọ̀ Zion kí ló fà á ṣé yà ń jẹ ẹ ni. Bukola ṣé yà ń jẹ mí ni ìyà ń jẹ mí kódà mò ń jẹ ewé ìyá gan mọ sórí tó ń jẹ mí ó jù ìyà lọ òṣì pàápàá ó ń ta mí pẹ̀lú ẹ gbogbo nǹkan báyìí òun ló bá mi sórí ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́ tí mo fi ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́ tí mo fi ń ranra mi ní school tó rọ́mọ bó ṣe ò jẹ ni mí o. ẹ bọ Bùsáyọ̀ kí ló dé tó ṣe jẹ́ ọmọ bó ṣe ò jẹ àwọn parents ẹ̀ ń kọ́ ṣé wọn lè assist ẹ ni. Bukola ìwọ ló tún ń sọ̀rọ̀ báyìí ẹni ìjà ọba ló ń pèrè lọ́kùnrin ẹni tó ń rí jẹ kò lè mọ iye ẹni tí ń pa ṣórí bí mo ṣe wà yìí mi ò ní ìyá mọ́ láyé ìyá mi ti ṣaláìsí bàbá mi kedere arúgbó ara náà fi bí mi bàbá mi ti dàgbà wọn ò lè ṣiṣẹ́ mọ́ ẹlẹ́gbẹ́ pé èmi gan ni mò ń bọ́ bàbá mi àtàbúrò mi tán bí tẹ̀lé mi kò ságbára fún wọn ni. Bùsáyọ̀ ah, stress yẹn ti pọ̀ jù that's too stressful so nǹkan tó ń ṣe nìyẹn tó fi ń rán rẹ ní school gbogbo wàhálà yẹn ó ti pọ̀ jù náà báwo gan wá ní ìwé ṣe fẹ́ wọrí because àwa tá a stress ara wa gan tó tó bẹ́ẹ̀ yẹn kò tí easy ìwé ò tí ì wọrí ká má sọ gbogbo àdúró stress ẹ̀ ó ti pọ̀ jù sẹ́yìn o máa ní láti stop iṣẹ́ yẹn ni o yeah o máa ní láti stop ẹni because tó bá stop ẹ báwo ló ṣe fẹ́ ṣàṣeyẹgẹ kò easy now. ẹ eh, ẹ eh, ẹ eh, ẹ Bùkọ́lá wọ́n ti èmi nu lọ́bẹ̀ rárá àti rárá kí n stop kí ni ah wo sórí tí má fi lè stop iṣẹ́ tí mò ń ṣe ó ti parí fún mi nìyẹn ó ti tán pátápátá nìyẹn kò tiẹ̀ sí nǹkan kan mọ́ kí ni kémi àtẹ̀bí máa jẹ́ àlọ́nà mi mi ò lè kọ́ntínú ẹ̀kọ́ mi mọ́ mi ò lè kàwé kankan mọ́ because kò sí mílíọ̀sì kankan fún mi ń bò mí kò ságbára fún mi ń bò mí ah mo mi ò lè stop ẹ o ṣáà jẹ́ kí n wá máa forí tì í báyìí kí n máa forí ro ọlọ mọ̀ pé tó bá pẹ́ tó bá yá ọlọ́run á kó mi yọnu ẹ̀. Bùsáyọ̀ ṣé wo ò ní gbàgbọ́ ni. Bùkọ́lá mo nígbàgbọ́ àmọ́. Don't say anything. It is well. Ẹ hmm? eh, Bukola, gbogbo nǹkan tó wá sọ̀kalẹ̀ ń sìn kí ló wá fẹ́ kí n ṣe fún báyìí. Ẹ ṣe mú mi, ṣé mo kí mo sọ fún yín pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Bùsáyọ̀? Ẹ jọ̀ọ́ mú mi, mo kàn fẹ́ kẹ́ bá mi dàpọ̀ mọ́mọ́ tọ̀ ni ẹ wo mo fẹ́ kẹ́ bá mi mú bí ọmọ bíbí inú yín gangan nǹkan tẹ́ bá lè ṣe fún mi òun ni kẹ́ ṣe fún Bùsáyọ̀ ẹ jọ̀ọ́ mú mi nǹkan tí mo fẹ́ nìyẹn please. Bùkọ́lá gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí mo kò sí nǹkan tí mi lè ṣe ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n èyí tó wàá lé ń bẹ̀ tó wí tó bà èmi lẹ́rù ni pé kí n fi ọ̀rẹ́ ẹ ṣe ọmọ kò lè jẹ́ ti bàbá tọmọ kó má làálàá o. ẹ̀yẹ́ ò ṣeé ṣe nǹkan kan ni mo kàn lè ṣe màá fún ní nǹkan tí mo mọ̀ pàgbára mi kà kó dẹ̀ ọ̀rọ̀ máa bá tiẹ̀ lọ. mo mọ̀ pé ẹ lè ṣe é mo mọ nǹkan tẹ́ lè ṣe torí ẹ̀ mo ṣe mú bùsà ìwà báyìí mọ́mí ẹ jù ẹ mọ̀ pé mo sọ fún yín pé mọ́mí bùsáyọ̀ ti kú mo fẹ́ kí bùsáyọ̀ máa wọ ẹ̀yìn ẹ̀ báyìí kó máa rí yín bí ìyá ẹ̀ ni kó dàbí ẹgbẹ́ yìí gògògògò lẹ́bi ẹ jọ mọ́mí nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ wò ṣe mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pòwe pé tájà bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀ bọ̀. tó tó ṣe bí òwe má bínú mọ́ ẹ ní pé tájà bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀ wàwà. ìjọ mú mi torí ọlọ́run mo kàn fẹ́ kí Nùbùsáyọ̀ dùn i want her to be happy kó gbàgbé gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn ìjọ mú mi torí ọlọ́run kó tí mi fẹ́ nìyẹn. Ah, Bùkọ́lá ó ṣàǹfọlá jiyọ̀ ṣá ó ti mọ̀ pé mo láìkí ẹ̀ ó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó gbà tí lọ́wọ́ mi wo bó ṣe gbé mi mọ́ra ẹ̀yin ọmọ ayé tẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ti mú àwọn ọmọ ọ̀rọ̀ tẹ máa ń lò yẹn. <laughs> kò mo ti gbọ́. wow i love you mom. oh you're my darling. Ọlọ́run àbá mi bless ẹ. Àmín. Àdúrà yín máa gbà. Àmín. Everything everything. Ó ti gbọ́. Ṣé o nípa ẹbí mi mo ti múra mi jáde wo? Mo fi là tó máa Mùsáyé àbí? Bẹ́ẹ̀ni. Ilé nílé mo bọ̀ tí n látòdì àwa máa sọ̀rọ̀. Kí lè mo máa fi bọ̀ mi? ìjọ wo ni mo jáde tí mi bẹ fún nǹkan kan tẹ́lẹ̀. kẹ́ni náà ṣe mọ́ love you too tó bá jẹ́ pé mi mọ̀ pé kò séyàn lára ẹ̀ pé rárá àdá báyìí lórí ni ṣé mi àṣìyẹ lóore ni mi ò ní ever ṣìyẹ lóore débi pé màá mú ẹ wá mú mọ́ mi mi rárá rárá. jọjọjọjọ torí Ọlọ́run má pariwo òṣì lé mi lórí kí nìkan ganan gan kí ló ṣe fún mi ganan ah Bùkọ́lá ìwọ ìwọ nítorí pé o ṣe oore kékeré oore bíntín oore tí ò tó nǹkan kan níwájú ọlọ́run torí o ṣe fún mi ló wá pè mí ló wá ń sí ìrègùn tó tó ìlú mi lórí ooo jẹ́ kí n máa níran pé mi ò níyà nìyẹn àbí ò jẹ́ kí ò ń jẹ́ kó yé mi wípé ọmọ tálákà ni mí ìwọ kẹ̀dẹ̀rẹ̀ ọmọ olówó ò ṣe o àmọ́ jẹ́ kí n wá sọ fún ẹ ẹ̀dá máa ṣoore ń gbà mí o ká dẹ̀ fojú jọ bí ibi dẹ̀ wá ń gbà mí ká máa fojú jọre ẹ wo ni kéèyàn ṣe oore tán kó tún fúnyàn ní oúnjẹ tọkọ tún fi oògùn yàgbẹ́ sí kí ló ṣe ganan kí ló ṣe. wo Bùsáyọ̀ èmi ò ṣoore fún ẹ kí n lóṣò tí o èmi ò ṣoore ẹ̀dẹ́ fún ẹ rárá ó kàn jẹ́ wípé o ti fẹ́ mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ ni ah, ah, kí ló ti ẹ̀dẹ́ gan-an ṣé ìwọ nìkan ni tó jẹ́ pé mọ́mí mi ò lè sọ̀rọ̀ méjì kan tó dárúkọ Bùsáyọ̀ ẹ Bùsáyọ̀ Bùsá ṣe I don't even remember me her only daughter these days kí ló dé ṣé ìwọ nìkan ni àbí tẹ bá dẹ̀ ti ṣògùn sí wọn tó fi jẹ́ pé wọn ò lè rántí ẹlòmíì mọ́ ju ẹ̀yin nìkan lọ ẹ jẹ́ ká gbọ́. èmi ìwọ èmi ló wù fún mọ́mí ẹ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ kí n rí ọ kí ló pé oògùn bíi ti ẹ̀mọ̀nà ibi tó ti ń ṣe mi ò tiẹ̀ rò pé mo gbógun àfọ̀gùn stéètì èmi lògùn fún mọ́mí ẹ ẹ̀wọ́n èmi ò ń ṣoògùn tèmi o tí o bá wá fẹ́ mọ ìdí tó fi jẹ́ wípé mọ́mí ẹ wọn ò lórúkọ míì tí wọ́n ń pè lójoojúmọ́ àfi bùsáyọ̀ lọ á bẹ́tà kó wọnú ilé kó lọ bá wọn kó o pè wọ́n kọ́ ẹjọ́ jókòó kọ́ ẹjọ́ sọ nǹkan tó wà nídẹ̀. àárín ìwà àti ìyá ènìyàn wà kó ń ṣàárín èmi àti ẹ òjòwò òṣì ẹ rí bó ṣe rí nígbà ah, ah, tó ń jowó èmi obìnrin báyìí tó wọ́ tọkọ ẹ bá fẹ́ yàwó àfi kó lọ bẹ lórí dànù ó ń ràn án. Bùsáyọ̀ lẹ́nu ẹ sí mi àbí a ó ti dáa máa wọ̀ rí mo mọ ibi tí màá ti mú ẹ. mo jẹ́rìí ẹ ṣé bí wọ ni a ò ṣe ọmọlúàbí wò ó wà á dẹ̀ gbádùn mi sórí lọ́tẹ̀ yìí obì ẹ máa lé ìlọ́po mẹ́rin sí tẹ́lẹ̀ ẹ ẹ ó dà létà ó ṣe ó ṣe. <laughs> yes tani o. mọ́mí. ah Bukola ṣé o ṣì fẹ́ rí mi ni. of course mo fẹ́ rí yín ni mọ́mí. ó dà wá jókòó. mọ́mí. kí ni Bùsáyọ̀ wá ń ṣe bí báyìí lójoojúmọ́ kí ni Bùsáyọ̀ sọ fún yín pé òun fẹ́ ẹ àbí kí ló dé tí Bùsáyọ̀ ṣe fẹ́ mọ ìyá ọ̀ṣọ́jọ́ ọ̀ṣọ́ lọ kí ló sọ fún yín pé òun fẹ́ mọ́mí tó bá need anything látọ̀dọ̀ yín ẹ sọ fún Bùsáyọ̀ pé kó pè mí kó kọ́kọ́ sọ fún mi náà kó tó rí yín kí Bùsáyọ̀ mọ̀ máa wá bèbà lẹ́yìn mi mọ́. Bukola irú question wo ló ń bi mí yẹn ṣé ìwọ kọ́ ló ṣokùnfà bí Bùsáyọ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní wá sínú ilé yìí. lóòótọ́ ni èmi mo ṣokùnfà bí Bùsáyọ̀ ṣe wá bíbá ẹ̀ bọ̀ kí ló dé tó ń wá bíbá ẹ̀ lójoojúmọ́. Bùkọ́lá wọ́ gbọ́ gbọ́gbọ́nà ìwọ kọ́ ló sọ fún mi pé ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni Bùsáyọ̀ ni dá mi lóhùn <laughs> báwo ni wọ́n ṣe wáá fẹ́ jẹ oyè ká fi ààbò fẹ́gùn ká má dẹ̀ dokun ẹlẹ́bàá yìí kò dé wá yí ẹni o sórí Bùsáyọ̀ tó ń wò yẹn ọmọ dáadáa ni ọmọ téèyàn fi ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run kó tún fún yàn lọ́mọ gidi bíi ti ẹni àti pé òun ni ẹ̀ eh olóore ẹni tó o bá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láti àárọ̀ báyìí títí dalẹ́ dijọ́ kejì ó tó bẹ́ẹ̀ ojú mi ẹ̀ lọ. mọ́mì olóore mi ni Bùsáyọ̀ ẹ gbọ́ oore kí ni Bùsáyọ̀ ṣe fún mi tó yẹ kí n fi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láàárọ̀ àtọ̀sán kí ni oore tó ṣe fún mi kọ́ńpìnì wo ni mo dá sílẹ̀ gan tí Bùsáyọ̀ bá mi mójútó tó fi jẹ́ pé mi ò lè má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́mì èmi ni mo mú yín mọ Bùsáyọ̀ o èmi mo sọ fún yín pé wà ẹ̀ tí má dẹ̀ sọ fún yín pé wà ẹ̀ ò mo yẹ kẹ́ believe mi ni ó yẹ kẹ́ believe mi ni o ẹ wo mummy Busayo ti change Busayo is not what she used to be she hardly come to school these days ẹ wo tí mo ti fojú mi rí Busayo gbẹ̀yìn ní class àti over a month ẹ wá sọ pé wà ẹ̀dá níbo ló dá sí mummy Busayo ti change. ẹ gbogbo ẹ gbogbo ẹ náà torí pé o wá fẹ́ bá mi sọ̀rọ̀ ìyẹn wà ní kò dìde mọ́ mi lórí kò máa pariwo lé mi lórí náà. ẹ má bínú mọ́ tí máa lọ sí skul Busayo yẹn nìkan ni mi ò rí sí i ní tilẹ̀ tọ́lọ́run èmi ò rí sí gbogbo ránu tó ń ṣe yìí. ṣẹ́yìn náà ti wá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ti rí ẹ ti pé ẹni tó yẹ kéèyàn yẹra fún pátápátá ní Bùsáyọ̀ báyìí. ẹ wo gbogbo ẹ náà ó ṣì ń dà èmi á pè máa bá sọ̀rọ̀ nítorí lọ́bẹ̀ tó fi wárú sọ́wọ́ á ṣàlàyé fún mi lẹ́yìn tí n bá bá sọ̀rọ̀ tán ó wá máa ṣe ni kò wá máa ṣe ẹ o akèrègbè ẹ báyìí ló máa wá sọ ibi tó máa fokùn sí lọ́rọ̀ àwọn mọ́mí ẹ o ẹ má bọ́dà ara yín rárá ẹ má wulẹ̀ pé Bùsáyọ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ẹ má pè o ẹ má pè. ó dáa mo ti gbọ́ màá ṣáàrì ṣó ti yé màá rí. ẹ ṣáàrì ẹ rí ẹ rí Bùsáyọ̀ àbí. Bùkọ́lá Bùkọ́lá kó má máa farabalẹ̀ gbọ́ tẹ̀ lómi ìmọ̀ tẹ̀ ló máa ń bí mi. abracasa abracasa abracasas ẹ káàbọ̀ ẹ̀yin áńgẹ́lì mi olùpèsè gẹ́gẹ́ bí iṣẹ́ mi lóṣooṣù òun ló mú mi gbé yín arábìnrin lọ́dọ̀ ìyàká mú jẹ́ tuntun ìwá nítorí owó ìyanu yín tó ń rìn àyè rẹ̀ ó wàá forí balẹ̀ fún wọn. ibà. Central government. Tetragrammaton. Tetragrammaton. láti wákàtí àti àkókò yìí lọ ẹ pè wọn bí ẹ sì fẹ́ wọn á sì ṣiṣẹ́ náà fún yín tójú òní tí yín. ẹ kú jẹ́ pẹ̀sẹ̀. òróró ti wí tí mo sọ ọ̀hún tí ẹni wọn máa máa lò tán bá fẹ́ lọ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé rí títí àlá yẹn èmi náà mọ̀ kò léwu ṣùgbọ́n torí ìmùlẹ̀ tó wà láàrin èmi àti wọn ẹ kò ní jẹ́ kán lè ṣe bẹ́ẹ̀. Hmm, ọ̀pá kan nínú ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bá ẹ sọ yorùbá sì ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ìwọ mọwọ́ wẹ̀ dandan sì ni kò bá gbà jẹun ẹ wù mí kí n gbé ìwé agbára mi fún ọ sórí ẹ ìwé agbára yìí tí n bá ti gbé fún ọ olóṣooṣù tí mò ń wá mọ bọ sí ìyẹn kù mbẹ yóò wá jásí pé fúnra rẹ ló mọ sí láì rí mi àmọ́ o ní láti máa pe orúkọ àwọn màláìka yìí bó sì tọ́ àti bó ti yẹ. Ah, tẹ́ bá gbé fún mi màá pè é má pè dáadáa sà. àmọ́ kí n tó gbé fún ọ mo fẹ́ kó o ṣe ìlérí kan fún mi. ẹ sọ ohun tẹ bá fẹ́ kí n fi ṣèlérí fún yín máa ṣe. mo fẹ́ kó o kọ́lé ìjọsìn ńlá kan fún mi tí yóò ní àyè ìgbọ́kọ̀sí àwọn èèyàn. <laughs> dáàdì kékeré nìyẹn ilé ìjọsìn ó dáa mo wá ń ṣe ìlérí báyìí pé màá kọ́ fún yín ẹ wá mọ nǹkan tẹ́yìn máa ṣe fèmí ẹ wá wo ilẹ̀ ibi tó bá dáa tó tẹ́ lọ́rùn ẹ ṣáà náwó ẹ̀ sí mi báyìí èmi á máa báṣẹ́ lọ máa kọ́ fún yín kódà tí mo bá tún wá kọ́lé ìjọsìn yẹn tán máa wá ra mọ́tò tó bá tẹ́ yín lọ́rùn máa tún fi yín. rí i pé ò ń pe àwọn áńgẹ́lì yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí pé tí o bá sì pè ó léwu wọn lè bínú. Ah! ìbínú wọn sì rèé ò lágbára. máa pè wọ́n dáadáa máa ṣe bẹ́ẹ̀ ṣe ni kì í ṣe sá. ẹ ṣe sá dáàdì five hundred thousand ló wà ńbẹ̀ owó yín lóṣooṣù yìí tẹ́ máa ń gbà tóṣù yìí níwọ̀n. bó o ṣe ń tọ́jú mi ọlọ́run àtọ́jú yín náà. àmín. ẹ àwọn mọ̀lẹ́kà wọn á dúró tiẹ̀. àmín lórúkọ jésù. ẹ mo ti fẹ́ máa lọ.

Sunday ojú bẹ yẹn lọ ó jẹbi gbàlọ́ọ̀nù àwọn dádì náà ní gbé sínú mọ́tò fún wọn. bàbá ẹ mọ́ làágùn jìnnà ó yí ọmọ yín ẹ gbọ́ ó sì yé mi gangan arábìnrin ìbá dáa kọ́ ọ jáwọ́ nínú iṣẹ́ tó ń ṣe nítorí ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra ara rẹ̀ tó rí mu ewu ni. mo fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ kan ǹjẹ́ o rántí àlá tó o lágbẹ̀yìn. àlá excuse me, sir. mo rántí. ọ̀gá rẹ̀ sórí arákùnrin tó fara hàn lójú àláhùn ọ̀gbọ́n bíi aláàánú rẹ̀ ni alábàárìn rẹ̀ sì ni pẹ̀lú òun gangan lelédùn àránṣẹ́ ọ látòdì ọ̀run gẹ́gẹ́ bí aláàánú rẹ̀ bọ́ bá pẹ́ bọ́ bá yá ẹ jọ pàdé yóò ṣèràn lọ́wọ́ dọjú ògbó rẹ kedere. padà ẹ awo ẹ ṣeun ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kókó tó wà ń gangan nítorí ọmọ tá a kí tara rẹ̀ ó fi yá. <laughs> ara ó yá ẹ gbọ́ bí ẹ fọkànbalẹ̀ ara ó yá ni ẹnìkan ò ní bókùnrin egbo gbọ́ nǹkan kékeré ní gbogbo eléyìí ọkàn ní nǹkan tá a sì ní torú ní àwọn ẹbọ kéékèèké kan tá a ò rú kó tó rí i pé yóò dìde lórí àìsàn yìí yóò náà ní àwọn séńjì díẹ̀. ọ̀dà ènìyàn wà tó bí èlò. Ah, tí n bá ní inú yóò mọ̀ fẹ́ wá tó bíi ẹgbẹ̀rún márùn. ẹgbẹ̀rún márùn vantage. gbogbo má ṣe wàhálà má ṣe wàhálà ń bọ̀ ẹ má pè. èrò tó ṣú á tó mú òru ọ̀la ẹ rọ̀wọ́ mi. bí mo ṣe ń wo gègérò ọmọ yìí gan fúnra rẹ̀ yóò wòkẹ̀wòkẹ̀ ń di ifá. yóò jó ṣẹ́rí bẹ̀gàn tẹ́lẹ̀ oníjó lòun ń tẹ̀lé àwọn alárìnjó tí a tà tẹ́lẹ̀ ni. tó nígbà tí ara rẹ̀ wà ń sẹ́yìn à ń jó yá. àyíkọ́lá ṣùgbọ́n òṣèyẹ ṣá o tó o dẹ̀ fi travel out kó o má tiẹ̀ sọ fẹ́ni kankan ò sọ fún dáàdi ẹ̀ àti mọ́mí ẹ̀ ò sọ fẹ́mi gan pàápàá àfìgbà tí àbúrò ẹ̀ rẹ̀ wá sọ fún wa pé ah pẹ́pẹ́sẹ́ o àwọn dẹ̀ ti gbúrò ẹ̀ wípé Canada ló wà ah ah èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà. ẹ ò mọ́mí ẹ má bínú ẹ má bínú àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ gan ni wípé wọ́n ti rán sí mi kiri kó mo travel yẹn pé tí n bá fẹ́ travel o kì má yẹ kí n kàn mọ́ mo lèmi náà ṣe wá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí mo dán mo ti pe àbúrò mi kó sọ fún yín pé mo ti wà ní Canada o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbúrò ẹ sọ bẹ́ẹ̀ náà pẹ̀lẹ́ ṣe dáadáa ló dé ṣáànà náà ló wá dé. bẹ́ẹ̀ni màá náà ni mo dé. Ah, gbogbo àwọn ará Canada ńkọ́. àdúgbò fọlọ́run. iṣẹ́ ńkọ́. iṣẹ́ lọ. ọ̀rẹ́ mi ńkọ́. àwọn wa wọn wà tí wọn jí dá. ẹ mọ́mí ẹ excuse me fẹ́ sáré ìzàrà mi. ó dà ó dà. ẹ má pẹ́ kó wá fún mi ní ààbọ̀ Canada ròyìn fún mi dáadáa Adékọ́lá. yẹ́sà ni o mò ń bọ̀ o. ó ṣiṣẹ́ fún mi. irọ́ ni o eh. ẹni náà wà dá. Ah, ó lọ sí tọ́lẹ̀tì ó máa tó dé. ọkùnrin. pẹ̀lẹ́. Ah. Eh, bẹ́ẹ̀ ni mo ti lálejò <laughs> àbórí. ẹ eh, Bùsáyọ̀ lórúkọ ẹ̀ ń jẹ́ ọmọ mi dáadáa tó súnmọ́ mi gidi gan ni. ṣe níbi tó dákẹ́ rọ́rọ́ yìí. ẹ̀kọ́ tèmi rò ní pé irú bíbá yìí ni àlàáfíà máa wà àti pàápàá irú bíi ni ọ̀rọ̀ yìí àti tìǹbù yẹn. Bùsáyọ̀ ní ìtàdé kọ́lá ọmọ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó ṣe ti Canada dé ni. Um, àpẹẹrẹ ẹ kásán. ẹ kásán. ẹ ti mọra náà nìyẹn àbí pẹ̀lẹ́ máa dì á. pẹ̀lẹ́ ah, wọ adékọlá. Bùsáyọ̀ tó ń wò yẹn ọmọ mi tímọ́tímọ́ tó súnmọ́ mi dáadáa ni kò kí fi mí sílẹ̀ ńgbà kankan ọmọ gidi ni <laughs> ẹ ẹ fìlà tó ṣe ti gbọ́ mò ń bọ̀. kò máa ń bá wọn ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. kò sọ sọ pé mi ò rójú ní ìgbà rí ǹdẹ̀ máa wá ń bá wọn ṣe dáadáa láìmọye gbàǹgbà mi kúrò dípé mo travel lọ sí Canada nìyẹn. anyway eh, ó máa wọn mi ká múra jù báyìí lọ. ká múra a ti múra nà àbí ṣéèyàn ti máa múra jù báyìí lọ ni. àwọn mi a ti múra eh? àmọ́ nǹkan tí mo sọ ni pé bóyá kí n tó kó mi eh, fún mi ní fóònù nọ́mbà yín màá máa pè yín ẹ̀yin náà máa pè mí a máa pè ra wa àbí. ìyẹn náà náà. Ah, ah. tani tani àkọ́kọ́ ti fẹ́ inú sọ kíkiri lẹ. Ah. ọmọ ènìyàn ẹ ṣe pẹ̀lẹ́ ẹ rọra ó sáré owó mọ níwọ̀nba ẹ rọra ó. sínlé wọn ti jáde wọn ti jáde hmm, yóò sì pẹ́ kán tó dé mẹbí ọkọ̀ tó máa ń gbé jáde nu. ẹ wo àgbàlagbà tẹ jẹ ni màmá ti ráhùn ò fẹ́ rí yín mọ́ ń bí ẹ wò ẹ wá máa lọ ń sì fẹ́ kíjọ bọ́ lẹ́nu mi ẹ mọ̀ pẹ́. wàá bí i mọ́. wọ́n ní ẹ mọ̀ wà mọ́ wọ́n ní ẹ mọ̀ wà mọ́. ọmọ aráyé amóore túnú ṣe ni wọn ó dáa wọ́n fún ẹ lọ́bẹ̀ òun tàbí sí ṣé o rò ó tó sì é ni. láì ṣe a fojú kanra wa ọ̀tẹ̀ náà yẹn ni pé kò sí ò bá ṣe bẹ́ẹ̀ àríra wa rí àdẹ̀ńlá irú àlá kan alábàárìn eh, ṣé màá ní madam Àjàkẹ́ kì í ṣe olóore mi mọ́ ni. <laughs> mi ò rò nǹkan kí ló ń rú lọ́rọ̀. ó kàn ń jọ mí lójú ni ó ń yà mí lẹ́nu bí mi àti ẹ̀ ṣe pàdé. kò tó ń pè níṣẹ́ ìyanu lórí yẹn miracle àwọn lórí yẹn á jẹun ẹ lọ. ṣé ń wọ ẹ̀yìn. fa gbé báyìí. mo yé mi à mo yé mi à. kí ló ti ṣe wọn ké kí ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. olè joshua ni alẹ́ àná àjọ jẹun àjọ mu kódà pàápàá àwọn ti látago mẹ́wàá dago méjì òru ni ló lọ sùn pàtó máa dàárọ̀ ẹ̀ láì agbápá kò ṣeé gbé a máa gbẹ́sẹ̀ báyìí ó di jọwọ́rọ́ òun lè jésù àti kú. wọ́n ní tó ayé mi ọ̀ wọ́n ní mo ní múlẹ̀ yẹn tí wọ́n tẹ̀ ń gbé wọn kiri lánàá kí ló ṣe bọ́lẹ̀ gbé wọn lọ. ara ló rò fún wọn kó ah! gba àwọn ọ̀rẹ́ pátá tí wọ́n bá iṣẹ́ fún àwọn làwọn wá kiri lánàá àfi padà wálé wọ́n sì lọ nu wọn. àwọn ah! olè Joshua. òrèrè ah! ayé lẹ́nu òrèrè ni òrèrè kankan ló wà ní òrèrè ni àlè ìbánilẹ̀ ayé òrèrè ẹ̀rọra sáré owó mọ nígbàgbọ́ ẹ̀rọra. Sayo. Sayo. Sayo. Kí ló dé tó sùn bẹ́ẹ̀dùn tẹ́ pé sitting room ló wá sùn? mi ò kàn feel like ni. kàn feel like sórí sáré sórí gbogbo ṣe sí ẹ láti bí ọjọ́ mélòó kan ó yé mi nǹkan tó ń tọ́ àti ṣe ni pé òun avoid àti jẹ́ kémi àti ẹ̀ka close kó dẹ̀ fi ń ṣe irú nǹkan mẹ́rin kò yé mi mi ò kí ló dé kí ló ń ṣe bẹ́ẹ̀. ó ṣe mí ó ṣe mí rárá. a pé èmi mo ń tira ọmọ ẹlọ́run ní ẹ̀rẹ̀. Uh-uh. kí ló mean kí ni ẹ wá túmọ̀ sí. ó túmọ̀ sí ni wípé o kàn lásán ni o ò nífẹ̀ẹ́ mi bí mi ṣe nífẹ̀ẹ́. Adékọ́lá kí ló dé tó ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí ṣé tí mi ò bá nífẹ̀ẹ́ rárá ṣé màá ti ìbọ́dà àti wá sí ìbàdí mi pé mo fẹ́ wá sùn. kí ló dé wàá ṣe gbogbo tó ṣe tó tó ṣe báyìí. ọkọ mi olówó orí mi ó yẹ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ìfẹ́ tí mo ní sí ẹ̀ náà ni ò tí ì fi àyè gbà mí láti bẹ ẹ ní àjọṣepọ̀ jọ tó yọ ọlọ́run ọba mo fi títóbi ọlọ́run ọba bẹ́ẹ̀ má wojú mi má wùwà mi ọkàn mi ni kó máa wò. I swear to Almighty God, I love you àwọn ọkọ ẹ̀ èmi gẹ́gẹ́ bí ayélujára olùmọ̀ràn kan báyìí fẹ́ mọ ohun tó wà lọ́kàn ẹ̀ yorùbá gan sọ wọ́n ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ o ò lè wà lókèrè kó wọn bóyá ọbẹ̀ níyọ àbí kò níyọ ah, èèyàn gan tí èèyàn bá súnmọ́ ra èèyàn ni wọ́n máa mọ̀ wọ èèyàn ni wọ́n máa mọ̀ ṣe èèyàn gbogbo tó ń ṣe yóò dáná ó dìgbà tí èèyàn bá lanú ẹyẹ kò tó rí nǹkan tó wà nú ẹ̀ inú tèmi lèmi mọ̀ sí mi ìmọ̀nú ẹlòmíì ah, ó yá nǹkan mi dẹ̀ wà ń bẹ̀ ni kò ṣàlàyé kó lè ọ̀rọ̀ wa kó lè máa gúnrégé Adékọ́lá mo sorry gan but mi lè sọ jù báyìí lọ ṣó ti gbọ́ lọ sùn tó bá pẹ́ tó bá yá ọ̀rọ̀ ayé ẹ̀. ọ̀rọ̀ amáyé mi àbí sọ ọ̀fọ́ sórí ìgbà náà lóye sọ láyé ò sí wàhálà láti ẹnu ayé káyé ni pé aya ibìkan pé a ní ibìkan níbi room ibìkan bedroom níbo lèèyàn sùn dé ọ̀rọ̀ sùn dé ọ̀rọ̀ sùn dé ọ̀rọ̀. Just one bean on okay. Alright. kẹ́ ẹ jẹ́rìí mi látànù kó tó dé ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò kí ń mòfo àmọ́ eléyìí ó kàn fẹ́ sùn mí lọ́wọ́ ni omi ló pọ̀ jọ ká lọ ẹ wo sẹ́yìn bọ̀bọ̀ adékọ́lá yìí àdúrà ti pọ̀ jù ojoojúmọ́ báyìí àdúrà yìí àdúrà lọ́sàn àdúrà lálẹ́ àdúrà láàárọ̀. wọ́n ti tán àdúrà lẹ́kọ̀ọ́ kí ló ṣe irú àdúrà wo ni adékọ́lá fẹ́ gbàdúrà wa àwọn agbọ́mọ kọ̀ọ̀rọ̀ ibi tí àdúrà ti ń gbàdúrà báwo ló ṣe gbàdúrà gbà sí àbí adékọ́lá àná yẹn náà kọ àwọn tó ju adékọ́lá nìkan lọ tó ṣe pé wọ́n lè fi sínú bíi tábà ó ti ṣiṣẹ́ wọn dànù tí ò lè sí nǹkan tó tẹ̀lé mi ìwọ sọ mi tó gbàgbé gbàgbé excuse me wá gbọ́ mi Bùsáyọ̀ mo fún ẹni ẹni sí ọ̀la tí yóò bá lọ ṣe iṣẹ́ yẹn fún mi ní kíákíá máa ju ẹ lójú. báyìí tó torí ọlọ́run bí gbọ́n mi ẹ já padà kí ló dé gan-an àdá ẹ̀kí àdá ẹ̀sà ẹlẹ́ẹ̀mẹ́rin tó kú kí ló dé fẹ́ bàmí láyé jẹ ni ẹ fẹ́ gbà láyé jẹ́ ni wọ́n rọ yín sí mi ni ẹ ránṣẹ́ èèyàn lè bá yọ̀tọ̀ kúdẹ̀ fa tọ̀yà ni ah mo tọmọ yín ni àbí mo jọmọ yín ooo ajá tí ọmọọmọ tiẹ̀ fún lọ́mú àmọ́ ọmọọmọ ọlọ́mọ ọmọ ọ̀gẹ́jẹ ẹ̀yin mọ́mọ́ tí ẹ̀kúrí ẹ̀ bá bẹ ẹ̀rọ àtọ́jú ẹ̀ ẹ̀ wá rọrùn àníṣẹ́ òṣìkiri ẹ̀yin òṣè tí ọmọ yín síta kọ́ lọ́mọ àkọ́rí làkú káàkiri. ẹ tó yọ ọlọ oníkálukú ló ní ìgbésí ayé ẹ láti ní ṣàtìmọ́ ṣẹ́ni mi ò ṣe iṣẹ́ kọ́lá yẹn. kò dẹ̀ sí yàrá ìjà ìjà láǹkù bàbá lá anybody tó lè ṣe ṣàtìmọ́ Bùsáyọ̀. Ẹ yọ ẹtí mi ẹtí mi yẹ jọ. Bùsáyọ̀. Wá ní bíbá yìí. Ṣé ẹni ni mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló ṣe gbégbégbé láàbí? Wàá mọ̀ ní pé ẹran tó yí ló ń jẹ́nu mọ̀. Àbí èmi kan, báyìí náà ti bá finish pẹ̀lú ẹ̀, àwọn tó máa gbẹ̀ẹ́ lẹ̀mí tì rí. Kí ni mo ìlú fún ògbójú rẹ̀? Ọmọdé òmùwọ̀n ń pè lẹ́fọ̀ọ́. Ah, Wàá mọ̀ pé o ṣiṣẹ́ jẹ́ sórí àwọn tó kí ẹ láyà tó fi ń pariwo lé mi lórí tó ń ṣe gulenge gulenge yẹn by the time tí n bá through pẹ̀lú ẹ wọn ò ní dúró láti gbé ìwọ sọ pé ìyá láyà kò sí ìyá láyà má sọ pé bàbá ńlá bàbá ẹni tó máa ṣe é ó wà. abrakas abrakas. yóò dáa fún yín yóò yẹ yín ẹ kú rìn. ẹ kú àgbálẹ̀ wa ẹ ṣeun mo dúpẹ́ o lẹ kú wa elédùá ó sì máa fún yín ṣe. àṣẹ àṣẹ. ọmọ tó ò ní kọjú ìjà sí yín. àṣẹ o. ẹ dákun ẹ má ní ìbéèrè mi mo yín pé a wà délé tán ni wa sọ doyin wò. pínrín aburú kò ní sí mọ́ ẹ gbọ́ bí mo ti ní ẹ máa gbàgbọ́ nínú ọ̀rọ̀ tèmi èmi ò sọ̀rọ̀ ọmọọ̀sẹ̀bẹ̀ elédùn àlùfẹ́ràn mi ẹ gbọ́ bí aburú ò ní ṣẹlẹ̀ sí mọ́ torí dàgìdì kan ò ní jagun ìyá màpò kú ọ̀nà ah, ẹ gbàgbọ́ bí mo ṣe wí. ń gbọ́ bó ni ara tiẹ̀. bá mi ẹ wo níṣe ní kẹ́ẹ̀dúpẹ́ lọ́wọ́ nítorí pé wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ wo kókókó báyìí lára mi lè. ìfà ló ṣe o ẹ gbọ́ Ọ̀rúnmìlà ló ṣeun nígbà mo sọ fún yín ní mo níyà nígbà tí ara ọmọ yìí bá yá tán o yóò sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ohun tí àti gèǹgèrú rẹ̀ yóò fi sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ń di ifá. ṣé ẹ̀rọ òjò àárọ̀ àjíjà mi ò sí jù. jù ọ̀dọ̀ ọ̀run ẹ̀ gbogbo wa lọ̀rọ̀ ìjọ ń dùn orí mi ọ̀dọ̀ ọ̀run rẹ o ọ̀dọ̀ ọ̀run rẹ gbogbo wa lọ̀rọ̀ yìí jọ ń dùn orí mi ó <laughs> ah, àti ẹ̀ tí ẹ̀ mọ́ jójó báyìí. Ah, òun ti kájọ tààrà wa. Ah, mo rà pẹrẹ rẹ̀ ń tòótọ́ ẹ̀yin bàbá ẹ wò ó ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ má gbàgbé ìkìlọ̀ tí mo ṣe fún Bùsáyọ̀ ẹ tó bá ń sọ fún tẹ́ ẹ bá délé ẹ sọ pé ó má gbàgbé ìkìlọ̀ kọ́ má kọtí ọ̀gbọ́n ṣẹ́ bọ́ kọ́másàyà gèlèmọ̀sẹ́sù kọ́máwọ̀rún yànyàn bí ẹni tí ò ní kú máa ẹ gbọ́. ẹ wo Jerry rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ bí n bá ti ń délé tí mò ń fojú kan báyìí lèmi ni ó sọ fún un pé tọ bàbá ni ó má gbàgbé ọ̀rọ̀ kìlọ̀ táwọn sọ ò. ọ̀dà kódà mo fi ń dá yín lójú pé yóò kàn yín lára láìpẹ́. tẹ́ ẹ bá sì ṣe bẹ́ẹ̀ inú mi ó dùn ẹ gbọ́ ọlọ́ndoyin torí ara pápá báyìí láàbẹ̀tù òjòjò ní sowó ọmọ nàjà ọmọ aráyé ò ní so yín lókun lọ́rùn aburú ò ní sí o kò ní sí mi náà gbogbo wa pátápátá aburú ní wa o òjúbà náà ẹ kílé o á ní rírà lọ́la ah, ah, nǹkan kan ṣáà ni mò ń tọ́ lọ́wọ́ ẹ̀ látàárọ̀. kí ni nǹkan náà. mo ní kó hug mi. Ah, ṣé musa lẹ́wọ̀n kan fẹ́ lọ wẹ̀ ni pé tí n bá ti wẹ̀ tán wàá ṣe nǹkan tó bá fẹ́ ìyẹn wá lè ní kọ́mẹ̀ màdìyà. súnmọ́lá lórúkọ tèmi àbúrò madam àjàká ọ̀rẹ́ mọ́ mi ni. Ah, ah ah ẹ jókòó ẹ jókòó thank you ẹ ṣe ẹ jókòó. ilé yìí máa dà o ní gbogbo ètùtù láì ṣe pa àwa létí omi. ẹ̀mí ìdààmú kò tutù o ẹ̀mọ over ṣe mọ̀ pé àsìkò tá a wá sí ní nàìjíríà bíi summer time ọ̀làwà gbogbo everywhere ló ń gbóná. òótọ́ ni náà ẹ̀yin tẹ́ ti pẹ́ ń Canada dáadáa báyìí <laughs> gbogbo òtútù yẹn á ti mọ́ yín lára. Oh, <laughs> àti ooru àti oríṣiríṣi gbọ̀mọ ló bá wa lára mu àwọn náà yìí bàdá gbé ta dàgbà àti pé pé a travel lọ sí Canada. ẹ kí ni kí n ṣe àlejò. àlejò. ṣàlejò lèmi ṣá <laughs> èmi ò kì í ṣàlejò yín o eégún mọ́ ní èèyàn mọ́ gbogbo ìgbà ni mo máa ń jọ̀rọ̀ ẹlẹ́nu fún sista mi àmọ́ ọlọ́run ti sọ pé èní la máa mọ́ra wa. Adékọ́lá inú mi dùn gan gbà tí mo gbọ́n pò dé nítorí pé mo wá mọ̀ pé àsìkò ti tó láti fi ìran mi hàn sí i sorry. Um, mi ò rò pé mo rí ojú ìrí at all lọ́dọ̀ àwọn ọmọ mi àti máa wá síbẹ̀. now secondly wọn ò bá mi sọ̀rọ̀ ẹ̀ three nǹkan tó wá ṣe ń bí ìbáyìí kò yé mi o lè lóní nǹkan lọ́kàn tó fẹ́ bá mi sọ bóyá mo ń gbọ́ kíni kan náà. <laughs> Adékọlá òun rọ̀yọ̀ òun kánjú aláàfin òrebì kan mo mẹ́yẹ bọ̀ lápò oníṣẹ́ dúdú ni àbí funfun ó ṣe fara ẹ̀ balẹ̀ ó mọ bó ṣe ń ṣe mí ó ń ṣe mí bíi pé kó kàn so mọ́ mi lẹ́ẹ̀pẹ̀rẹ̀. Eh, eh, farabalẹ̀ farabalẹ̀ kí ni ẹ fẹ́ kọ́ wa. adékọ́lá adéyanjú ó ti mọ̀wé jù sórí tó bá lè hug mi jẹ́ kí mi hug ẹ lẹ́ẹ̀kan. ẹ ẹ ẹ bóyá ẹ sá ẹ sá ẹ sá mi. súnmọ́ yìí súnmọ́ yìí bọ́sú bọ́sú kí ló wá ṣe mí báyìí. yé pariwo orúkọ mi jọ. kí ni nǹkan tó wá ṣe mí báyìí kí ni nǹkan tó gbé sí báyìí tó wá mú ẹ mọra ni. ah mo mọ mo mọ dáadáa. mi ò mọ ẹ mi ò mọ náà dì mí lọ́wọ́ iṣẹ́ mi rárá. dọ́gbẹ́ náà ṣì sọ iṣẹ́ orí burúkú wo ló gbé sí ibà tó wá ṣe iṣẹ́ òṣì wo ló gbé sí ibà tó wá ṣe sọ fún mi sọ fún mi. wọ́n ran ẹwà bì wọ́n ti ran ẹwà bì wo kí gbogbo jẹyẹjẹyẹ yín kẹyà mójú kúrò lára gún kò sí ọbẹ̀ mẹ́ kó o padà lọ sílé kó o lọ sọ fún ìyá òṣì ìyá ìyà tó ran ẹni iṣẹ́ òṣì kó o sọ fún wípé mo sọ wípé iṣẹ́ eléyìí o kò ń ṣe tiyín kẹ́mi ojú kúrò mbẹ́. Busayo ẹ lẹ́nu ẹ lẹ́nu mi kébì lọ jíṣẹ́ fún ẹ tó rọ mi. lọ jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀. Ah, ìwọ ọmọdé yìí ẹ̀rù ń bà ẹ́ rárá ṣá ó ti gbàgbé ni wípé ọmọdé tó búrò kò tó bojú wẹ̀ yìí <laughs> òjò kọ́ ló lúwẹ̀rẹ̀ pa ni. ẹ jọjọ jọjọ jọjọ gbọ́dọ̀ sí sọhùn ẹgbẹ náà sọhùn èmi sórí bóyá ló mọ̀ wípé èmi fúnra mi mo ṣe wà mo ti di òdìdẹ mo ti di igi wèrè pé anybody yálà jẹ anybody tó bá kọlù mi máa táyé ta má bá tí jẹ́ wo ṣé bígbà kan ló sọ wípé ẹ ẹ àwọn ọkùnrin kan náà bá yí ẹ jẹ tó fi ń ṣiṣẹ́ wo Mọ́súnlọ́lá tó bá kọ̀ tí ò bá dẹ̀yìn lẹ́yìn Adékọ́lá mi máa bá tiẹ̀ jẹ́ ju bó ṣe lérò lọ máa bá tiẹ̀ mọ́gi. ẹ ẹ ẹ ní sùúrù ní sùúrù èwo ni accident put up iná kí ló ṣẹlẹ̀. wo Adékọ́lá ìwọ ṣáà máa wò ó tiẹ̀ o ṣòro ọmọbìnrin ò ṣì ọmọbìnrin burúkú tó ń wò yìí tó o bá ti rí i kó dà máa sá fún. wo darling má dà lóhùn ṣó. tọ́lá pé mo ní oṣù méjì mo ní kó má fọwọ́ kàn mo ṣí èrè ni. Ah, olùkọ́lẹ̀ mò ń bẹ́ ṣe ni ṣó o ni. ó yá kí mo tiẹ̀ sọ ó yá mo sọ ìta ìta ìta ìta ìta ìta ìta ìta máa ń tiẹ̀ lu olè yẹ lórí ó yẹ kó ta eh, eh. ó yá pa má lọ lórí burúkú má sùn mọ́ sí àní o má sùn mọ́ èṣù ní fẹ́ kó máa lọ. Get out! Yeah. Uh, uh, uh farabalẹ̀ ayọ̀ farabalẹ̀ fún mi o gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀sìn kò yé mi kí ló ṣẹlẹ̀. olóògùn àdúgbò nínú àwọn àdúgbò mo ẹ̀ Adékọ́lá sórí èmi náà ti mọ̀ wípé gbogbo ṣẹ́ràn ṣẹ́ràn ó ní láti lẹ́ni tó máa jẹ́wọ́ fún sórí èmi ìgangan ní ọjọ́ ọ̀rọ̀ tó tá a máa sọ gbogbo nǹkan tó wà ń jẹ tí màá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ jẹ́ àlọ́ nílé. lọnulẹ. jẹ́ ká lọnulẹ náà wọ́n ṣàlàyé gbogbo que ele fẹ́ com ele ẹ. com náà. sọ̀rọ̀ kí ló fa ẹ̀kọ́ yìí ó sọ nǹkan sí. jẹ́ ìsìnkú ara mi jẹ́ o. ìsìnkú ara ibi ti báwo ikú ni àbí tààrùn kó tó bá ṣẹlẹ̀ ni kò sọ náà kí ló ṣe é tó ń sunkún tí bá ṣe é sọ fún mi màá dín kó má bínú. Adékọ́lá ṣé bó ní nǹkan tí mo bẹ̀ sọ ẹ́ sì ti rí mi lẹ́kọ̀ọ́ mo fẹ́ bẹ̀ òun tiẹ̀ lè bí mi pé kí ni nǹkan náà. àwọ̀ yàrá wọn ló tún gbé nǹkan mi kalẹ̀ àwọn àlẹ ti parí iye àsálẹ̀ tó gbé kalẹ̀ ń sìn ojú ẹ̀ túbẹ̀ sí sunkún yẹn ló fà á tó fi bí pé kí ló fẹ́ kún kí ló fẹ́ kún. bí mi ṣe máa ń fapò sórí ààrẹ. ikú ikú bìtì báwo. farabalẹ̀ kó kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ mi sórí gẹ́ọ̀ tó wá bá ẹlẹ́ẹ̀kan yẹn mo sún lórúkọ ẹ̀ jẹ́ èmi àti ẹ̀ lájọ ń ṣiṣẹ́ fún madam Ajaka iṣẹ́ tí madam Ajaka gbé fèmí tèmi kọ̀ tí mi ò ṣe lórí tiẹ̀ òun náà ni kò wá ṣe yẹn sórí èmi àti gẹ́ẹ̀ yẹn bá ṣe wáyẹn ó ní iṣẹ́ kan tó lágbára tó ń ṣe sáà méjèèjì lára tó jẹ́ wípé ọkùnrin kọ́kùnrin tó bá ti fi àyà lu àyà pẹ̀lú wa báyìí gbogbo nǹkan tó bá ní ló máa gbóra tó bá jẹ́ wípé gẹ́ọ̀ yẹn ó ráyè fi àyà lu àyà pẹ̀lú ẹ̀mí gbogbo ọlá àti ọlà tó ní pátápátá gbogbo ẹ̀ ló máa gbóra tó máa di ti madam Ajaka. What? You, you don't mean it. Adekola, farabalẹ̀, ṣùtìgbó. Ẹ ẹ ẹ mò ń gbọ́ mò ń gbọ́. Èmi gangan ni wọ́n gbéṣẹ́ yẹn fún. Èmi gangan ló yẹ kí n parí ẹ̀. Ṣùgbọ́n kí n tó pàdé mi wípé alábàárìn mi ló jẹ́. mi ló aláàánú mi ló lè jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìgbà tó gbéṣẹ́ yẹn fún mi mi lè ṣe é mi lè ṣe torí mi lè ṣe kà fún ẹ tó bá wọn ti rí pé gbogbo ìgbà tó bá ti fẹ́ bá mi ní nǹkan pọ̀ ó ní mo máa ń yẹra fún ẹ kò ṣe pé ó kàn déédéé wé mi náà kí n máa yẹra fún ẹ iṣẹ́ tó wà lára mi ni ọkùnrin dàbá ti bá fi àyà lọ ẹ̀yà pọ̀ báyìí gbogbo ayé síkè la máa gbà la máa gbà kúrò lára ẹ̀ tá a máa gbà lọ fún mádàmú àjàká. kí ni ó wà lára òun náà. bẹ́ẹ̀ ni. èmi ti bàjẹ́. Adékọ́lá ní sùúrù o ní sùúrù tí ẹ ò tí ì bàjẹ́. ìgbà wo ìbàdàn sọ fún mi ó sì máa pẹ́ dé àbí kò ní pẹ́ mọ́. àná ah, tí ẹ lè bàjẹ́ ah. ní kò gbọ́ mi Adékọ́lá tí ẹ lè bàjẹ́ sórí nǹkan tí mo ṣe kò yẹ kí n ṣe nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ kò yẹ kí n sọ fún ẹ torí pé ewu wà lórí ẹ. mọ́mì ọ̀rọ̀ yín ò yé mi mà. wò mí lówe lówe lọ̀rọ̀ mi ìwọ ni kò tẹ́tí inú ẹ̀bẹ̀lẹ̀ jẹ kó o máa fi òye bá mi lọ sórí àti géèmù ayé yìí ah, ó ṣòro gidi gan ni ah, nítorí wípé gbogbo àwọn tó ń wò ní ọgbọ́n ni gbogbo wọn ń dá sí i kéèyàn tó wá rí olówó tá a mú owó nínú owó báyìí fúnyàn ah, tó bá ro bí ìyá ṣe jẹ wọ́n sẹ́yìn wàhálà ìdààmú tójú òun ti kàn kó tó di pé òun ní owó yẹn kò ní fẹ́ ṣàánú fẹ́ nìkan kan ṣùgbọ́n téèyàn bá tún ti wá ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó ṣetán àti la ọ̀nà bí ayé ẹ̀ ṣe máa dáa fún báyìí tọ́ àti lówó ènìyàn òbí ń ti báyìí. Bùsáyọ̀ ṣó wù ẹ́ kíwọ náà jẹ́ èèyàn. Ah, bẹ́ẹ̀ ni mà ó wù mí kí n jẹ́ èèyàn. ó wù ẹ́. bẹ́ẹ̀ ni mà. ó wù ẹ́ kó o dé àwùjọ àwọn èèyàn gidi kí wọ́n mọ̀ pé yes èèyàn dé. bẹ́ẹ̀ ni. <laughs> kárí wò mí èmi náà wá ṣe oore ńláńlá kan fún ẹ ṣùgbọ́n kí n tó wá ṣe oore yẹn fún ẹ wò sáyọ wá ṣe kíní kan fún ẹ. ah mọ́mi gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ní kí n ṣe mo rẹ́dí àti ṣe má ṣe. Ah. wà á búra fún mi. màá búra. bẹ́ẹ̀ ni ó yá lajú ẹ̀. ní báyìí ó ti di alágbára agbára tó wà lára ẹ̀ ló máa máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn angẹ́lì Saturn arenko opira rota senda kẹtàrẹ ní báyìí o wá gbọ́ àwọn ìkìlọ̀ láti ìní lọ láti òní lọ ó di èèwọ̀ fún ẹ láti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan bẹ́ẹ̀ náà sì ni o gbọ́dọ̀ máa fi àyà lu àyà pẹ̀lú ọkùnrin nítorí nípa fífi àyà lu àyà pẹ̀lú ọkùnrin ní ire ayé wọn àti oríire wọn àti gbogbo àìsìkí wọn á wá máa bá èmi tó bá sì ti wá ń bá èmi inú ẹ̀ lèmi á ti máa fún ẹ ní àwọn tí mo ṣèlérí fún ẹ. ìjọba ọjọ́kíjọ́ tí mo bá wá ṣe mistake bá ọkùnrin ní àjọṣepọ̀ kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ máa. má dánwò níjọ́ tó o bá dán wò pẹ́rẹ́ ìjọ́ náà ni àwọn màlẹ́kà tó ń gbé owó wá sínú ilé yìí wá finú ilé sílẹ̀ èmi àti ẹnìkan láwá kù sínú ìdààmú yìí àmọ́ tó bá jẹ́ wípé ìwọ ló wá fẹnu ara ẹ̀ sọ fáwọn èèyàn a jẹ́ pé ewu yẹn ọ̀dọ̀ ẹ ló wà ìwọ ló ní wàhálà yẹn nítorí náà nǹkan o gbọ́dọ̀ pa ara ẹ ní ìjánu o ti gbọ́. thank you mo ti gbé wọn. èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ o èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ torí àti lẹ́yìn ah. torí àti níláàrí wọn ọ̀rọ̀ tí a túbọ̀ tán Adékọ́lá sá fún mi tó sá fún mi tó sá fún mi tó. jẹun tí orí ọlọ́wọ̀n bá ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ẹ́. tó bá ti di wípé ẹlẹ́mì ti gbà tán tó bá di pé mo ti kú tán jọ ọdún rẹ lọ gbogbo ọ̀nà tó bá mọ̀ tó bá lè fi ràn mí lọ́wọ́ ẹgbẹ́ mi làwọn ẹ̀bẹ̀ sọ lọ́wọ́ bá kọ́ lóun dẹ́rì gbogbo àṣedédé mi jì mí. Bùsáyọ̀ ẹ̀ẹ́. Bùsáyọ̀ díẹ̀ lọ́wọ́ iṣẹ́ tèmi run ẹ̀ bẹ́ẹ̀ ni big mummy níyẹn Bùsáyọ̀ náà ah, ah, ó ti dá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ má díẹ̀ Bùsáyọ̀ màṣá ìyá ẹ̀ ló má wò di babaláwo tó dẹ̀ ṣoògùn àrẹ̀mọ fún àgàn ni tí àgàn ń jó tí àgàn ń yọ̀ kò mọ̀ yín pé babaláwo tó ṣoògùn àrẹ̀mọ fún òun òun náà ló máa júwe ìdí tí adìyẹ òkè fi tọ̀ dúró mọ̀ bọ̀. láìpẹ́ ọ̀dọ́ mo jẹ́rìí ibi ìwọ Bùsáyọ̀ ṣe bó ń ṣẹnu belebelebele ó ti wá forí jálé agbọ́n báyìí agbọ́n dẹ̀ ti ṣetán àti ta stupid girl. Hmm. Bùsáyọ̀ ọmọ àlàní ó ti fi orí já ilé agbọ́n o ó dẹ̀ di dandan ká gbọ́n ta ẹ lẹ́yìn rẹ̀. <laughs> school tó wá rẹ̀ mo kàn ní kí n relax bíbá. ó wá ní kó o da nǹkan àyà. Ah, ó rẹ̀ gan i'm so tired omi ẹ̀ ti pọ̀ jù ó mú mi bíi mo ní láti sáré wọlé yìí lọ. Ah, èmi ló ń sọ fún olùlúwa yìí nǹkan ni. Ah, mo sún tẹnujọ́ mẹ́ta ìwẹ̀s ó ti pọ̀ jù àfi kó lọ́n ṣàánú wa o. àbí o. tẹ̀lé malik sit gan lé ni. omi nẹ. ṣe jáde. as usual dress ẹ yìí wà lovely. thank you. <laughs> pẹ̀lẹ́ mọ́mì mi kan. ẹ èmi àti wọn lájọ wà lókè nínú rúùmù so èmi rò pọn tẹ ti bọ́lẹ̀ sínú sitting room bíbá yẹn. o bóyá wà ní the other sitting room. Ah! mo sún. ṣùgbọ́n àríwọ́n sì ń ah, kú. mo gbọ́n sísìn. <laughs> yanjú ẹ̀ ṣé pé ẹ ti yanjú ẹ̀ mm. ah, ah. mo trust yín mo sọ fún mo sọ fún wípé nǹkan tí àgbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ báyìí abẹ́ ìwé ló wà. mo sọ kí ló yanjú. Ah, wo má wọlé kò lè yé ẹ. mọ́mí ẹgbọ́n kò lè yé mi. ọwọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ báyìí o mm. ìwọ ni kú kan. Mm. kí lóye ma. o gbọ́dọ̀ ni ìwọ ni kú kan. èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. kí ló dé tó ń ta sí i. ń ta báyìí ta báyìí. Ah, ẹ gbọ́ tí bí gbọ́n mi sọ ni. ọ̀tọ̀ ẹ wo ẹnì kan ò lè pohùn má lẹ́nu gbogbo ohun tí mo ṣe pátápátá ni màá kà. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sà ẹ jọ tán lẹ ẹ má bínú pé mo dá oorun mọ́ yín lójú arìnrìn àjò ni èmi ṣùgbọ́n ẹni tí mo wá wá èmi ò bá mi ò sì mọ ibi tí mò ń padà sí ni mo fi wá ní wípé ìmọ̀ bóyá ẹ lè ṣèrànlọ́wọ́ fún mi kí n sùn sọ́dọ̀ yín níta ń bì di àárọ̀ ọ̀la. dájú kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn ah, níwájú tàbí ah, ẹ wo ibi tí mò ń gbé yìí àwa mẹ́rin là ń gbé bẹ́ẹ̀ tó ń bá wá jí láàárọ̀ ọ̀la tó ń bá yín níbi kí lẹ fẹ́ kó máa sọ ó léwu. ó mà wá ga báyọ̀ ọlọ́run ṣàánú ẹ ìlú ilé náà ni ah, orí sì níwọ̀ ó dà kó burú èyí tẹ́ fi fẹ́ sun ìta ń bí báyìí èmi ìbá ní kẹ́ ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ mi torí bí ìléwu ọlọ́màjàrí kò ṣe dáadáa táwọn ẹni awí bá ń kọjá lọ tán lọ bá yín bí ẹ kúkú máa bọ̀ lọ́dọ̀ tèmi àwọn dádì wa ń kọ́. Oh, èmi àti ọmọ mi kan làjọ ń gbé bí ọkọ mi ti kú tipẹ́. ọlọ́run á bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmín. ẹni tó bá ń ṣe àánú yóò rí àánú gbà ẹni tó bá ń ṣe eré fọ́mùlà kejì eré náà ni wọ́n fi máa sá fún ọlọ́run á dúró tì wọ́n. ẹ máa bọ̀ sá. ẹ rọra mi ṣó rẹ́ni tí mo wọ́wọ́ sílẹ̀ yìí ẹni tí mo ṣe lóore ni àmọ́ wọ́n ló ti kúrò níbi tó ń gbé láì sọ fún mi léyìí tó ti túmọ̀ wípé ó sá fún mi ni àmọ́ èmi ẹ bínú torí kinní kan yé mi pé iná ilé òun lọmọ ẹranko rẹ̀ ọ̀yà gbẹ̀yìn ṣùgbọ́n. Bí mo ṣe wá ń wò ọ́, mo rí i wípé onínúure èèyàn kan ló jẹ́. Ó wù mí lọ́kàn mi kí n sọ ọ́ dèèyàn ńlá. Èmi, ah, ẹ wo ẹ wo ẹ ṣe ẹ̀yin dá mi. Mo fọlọ́run bẹ̀ yín. Ah, Ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi bọ́. Láyé ń bí, ẹ wo mi, dádì, òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà, ó sàn ju ọlà ohun ìdààmú lọ èmi kọ́ <laughs> ẹ yọ̀ǹda mi ẹ yọ̀ǹda mi ẹ ṣe. òkú èèyàn bíi ti bò kò lẹ́mí èèyàn lọ rárá. Ah, ẹ̀rẹ̀ ní òsín tó jọ mẹ́mí èèyàn tó ń bá ní kéèyàn lọ mú dìde èèyàn wá wọ́n lè ní kó lu ẹ̀ lọ mú apá tàbí ẹ̀yà ara èèyàn wá èwo wá lè wo ń bẹ̀ ah, ẹ wo ẹ yọ̀ǹda mi. wo ọmọdé ń ṣe ọ ó tiẹ̀ jẹun gúnlẹ̀ náà kí o tó mọ ibi tí wọ́n yà sí sórí mi tó ń wò yìí alàgbàjọ ńlá kan ni mí olúwa ń bẹ nínú mi bẹ́ẹ̀ làwọn áńgẹ́lì wọ́n jìrọ̀ yìí mi kan ó ní àwọn áńgẹ́lì tó ń jíṣẹ́ owó fẹ́ dà. Ah, kí la ti sọ ní ìsìn tọ̀ntàn tó ń gbowó wa láì ṣe iṣẹ́ sí kọ̀rọ̀ bí kan. owó tiẹ̀ jẹ́ ń gúnlẹ̀ náà. mo ń gbọ́ yín. sórí àwọn áńgẹ́lì yìí àwọn láàrán iṣẹ́ fún ọ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ ó fún ọ orúkọ àwọn áńgẹ́lì yìí ó láàmọ̀ pé bá a bá sì ti ń pè wọ́n tí wọ́n ń dá wa lóhùn owó rí ọ̀yà rọ̀ ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀ ni pé ìkìlọ̀ tí wọ́n bá fún ọ o gbọ́dọ̀ tẹ̀lé. alàgbà áńgẹ́lì ṣé pàwọn áńgẹ́lì kan wà tó ń gbowó wá fún yàn kan. bẹ́ẹ̀ ni. ẹ ẹ ẹ jọ alàgbà ṣé kò wà ní lẹ́yìn kò lè lẹ́yìn rárá tó o bá ti lè tẹ̀lé kí lọ. Èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ o Èṣù láyé ń bẹ lọ́wọ́ ẹ̀ torí àti yéèyàn torí àti níláàrí ọ̀rọ̀ tí a túbọ̀ tán òǹkò ni wọ́n ìpele tó kù tí a ó lọ nínú ẹ̀ ò ní láti pe àwọn áńgẹ́lì náà nígbà tí mo bá pe àwọn áńgẹ́lì náà á wà ní ìdíjú tetragrammaton shaton naipo tenetopiarotas sefondo kehetare tetragrammaton kehetare shaton tenet tenetopiarotas kehetare. Sevando Queretari. Tetrola my side tunashude. Tuta màlẹ́kà àkọ́kọ́ ń sọ pé e ẹ ó wá àwọn ọmọ obìnrin àwọn ọmọ obìnrin tá à ń wí yìí àwọn ni a ó lò gẹ́gẹ́ bí ìránṣẹ́ ajé àwọn ọmọbìnrin yìí ni ó máa jáde lọ láti lọ gbáre ara àwọn ọkùnrin wá fún ẹ̀yin yóò sì jẹ́ àṣírí ní àárín ẹ̀yin àti àwọn náà. tùlàháìmà ń tayé ohun tí màláìka kejì ń sọ ni wípé obìnrin tó jẹ́ ìránṣẹ́ ajé yìí kò gbọ́dọ̀ ní àjọṣepọ̀ mọ́ pẹ̀lú ọkùnrin kankan níjọ́kíjọ́ tó bá ṣerú eléyìí iná ajé yìí tí a tàn yóò sì kú. tùmọ̀hún sahimata màláìka kẹta ń sọ fún wa pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mọ̀ nípa ìránṣẹ́ ajé yìí àfẹ̀yìn àtàwọn nìkan níjọ́kíjọ́ àbí àkókò kákòókò tí àṣírí yìí bá tú síta ìṣẹ̀lẹ̀ burúkú ó ṣẹlẹ̀. tahima inku ima sati tuma ami kun mama sati indi na suba. gẹ́gẹ́ bí ẹ eh, ẹ ti rí i gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ṣe ẹ try láti ṣe ṣùgbọ́n bí ẹ bá lè ṣe hmm, àwọn ewu tó wà níbẹ̀ yìí ò ní ṣùgbọ́n tí nǹkan mi bá tún kù á mọ àmàjẹgàmù olúwa kò ní fi yín sílẹ̀. àmín ẹ ṣe sá èmi náà ti gbọ́ gbogbo ìkìlọ̀ tó ń ṣe fún mi mo dẹ̀ ń ṣe ìlérí pé mi ò ní í ṣe àṣìṣe kankan màá pa gbogbo ìkìlọ̀ yẹn mọ́ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́ àtúbọ̀ máa ṣàgbára ń dọ̀tún ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé màmá rí nígbà tó àbọ̀ ń bọ̀ ó dájú tó ṣàyè gbàgbé ọ̀run àwọn owó nípa ẹ̀rọ ti ẹ̀sán ẹ̀sán ẹ̀ṣẹ̀ bí mi ṣe kà ojú olúwa ó fún olúwa pé gbogbo ogun náà ó ti ṣẹ́ pápátá ọpẹ́ ní fọlọ́run. alàgbà ara ẹ ti balẹ̀ ní àmọ́ kò ìlàjú. wọ́n kú ibi tí ọ̀fà yìí ti ń bọ̀ ibi tó lágbára ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ níwọ̀n gbà ti dá ẹsẹ̀ wọ́bí gbogbo ogun náà ti ṣẹ́ díẹ̀díẹ̀ ni Monday.